aláròye máa wí o. irú kí lèyí ibi tọkùnrin yìí ti ń já tíkẹ́ẹ̀tì fáwọn ọlọ́kadà ni wọ́n ti yìnbọn pa ládó-èkìtì ìbẹ̀rù àti ìpayà ló gba ọkàn gbogbo èèyàn tó wà ní adó-èkìtì ní pàtàkì jùlọ àwọn tó wà ní agbègbè òkèṣà pẹ̀lú bí àwọn kan tí wọn kò tí ì mọ̀ ṣe ṣàdédé da ìbọn bo ọkùnrin yìí níbi tó ti ń já tíkẹ́ẹ̀tì fún àwọn ọlọ́kadà ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní kùtùkùtù àárọ̀ ọjọ́ túsídéé ìyẹn ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2024 yìí ló dá jìnnìjìnnì sílẹ̀ ní agbègbè náà ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n ṣàdédé rí òkú ọlọ́kadà kan ní agbègbè ọ̀hún lẹ́yìn ọjọ́ karùn-ún táwọn mọ̀lẹ́bí rẹ̀ ti ń wá gẹ́gẹ́ bí àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣe sọ wọ́n ní ọkùnrin yìí ni ó ti máa ń dúró sí oríta mẹ́rin kan tó wà ládùúgbò òkèṣà ní adó-èkìtì níbi tó ti máa ń já tíkẹ́ẹ̀tì fáwọn ọlọ́kadà ibẹ̀ ni àwọn èèyàn méjì kan tí wọn kò tí ì mọ̀ tí wọ́n wà lórí ọ̀kadà ti dáná ìbọn bò ó lójijì wọ́n fi kún un pé ní kété tí wọ́n yìnbọn sí ọkùnrin náà ní àìmọye ìgbà ni wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn sókè láti lé àwọn èèyàn sá eléyìí ló fa bóòlọ yàgò ní agbègbè ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ burúkú yìí alága ẹgbẹ́ ọlọ́kadà ìpínlẹ̀ èkìtì ọ̀gbẹ́ni kúnlé àṣàolú sọ pé ìṣẹ̀lẹ̀ náà bà gbogbo ọmọ ẹgbẹ́ ọlọ́kadà nínú jẹ́ púpọ̀ ó ṣàlàyé pé olóògbé náà jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ wọn tó máa ń bá wọn ṣiṣẹ́ láti ta tíkẹ́ẹ̀tì fáwọn ọlọ́kadà bákan náà ni alukoro àwọn ọlọ́pàá nípínlẹ̀ èkìtì ọ̀gbẹ́ni sunday abutu sọ pé ní kété tí wọ́n fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí làwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe ìwádìí tó péye lórí rẹ̀ lójúnà àti fi páńpẹ́ òfin gbé àwọn tó hùwà láabi ọ̀hún tí wọ́n bá ti rí wọn ó fi dá àwọn èèyàn ìpínlẹ̀ náà lójú pé àwọn ọlọ́pàá ti ń ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe láti rí i pé ọwọ́ tẹ àwọn jàǹdùkú tí wọ́n ṣekú pani náà òkú ọkùnrin náà ni wọ́n ti gbé lọ sílé ìgbókùpamọ́sí tó wà nílé ìwòsàn ìjọba ìpínlẹ̀ èkìtì báyìí níbi tí ìwádìí ti bẹ̀rẹ̀ lórí fífìdí ohun tó pa á múlẹ̀ taofik sodiq ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín.